هؤلاء الشهداء الذين قتلوا في سبيل الله قد أمنوا من عظيم الأهوال والكروبات سكنوا بأجل المحال في أعلى الغرفات ومتعوا بجنان الفردوس مستقرا ومآبا وتمتعوا بحور عين كواعب وأترابا لله درك لم تأنس بدنيانا ولم تسر خلف طيف السيف خذلانا ولم تعفر جبين العز مبتدلا فاستمطر الذل إصغاء وإذعانا لله درك لم تأنس بدنيانا ولم تسر خلف طيف السيف خذلانا ولم تعفر جبين العز العز مبتدلا فاستمطر الذل إصغاء وإذعانا بل عز مسعر حرب في كتائبنا ترغي وتزبد إعصارا وبركانا واليوم ألقى جواد المجد راكبه وقر مؤتلق الأحزاق فرحانا بل عز مسعر حرب في ألقى جواد المجد راكبه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 وأحسن الحديث حديث محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان عباد الله كما علمتم الجمعة الماضية انتهينا من الحديث عن العلامة الثانية من علامات الساعة الكبرى ومهمنا أيها الإخوة في هذا اليوم إن شاء الله تعالى مع العلامة الثالثة من علامات الساعة الكبرى على وهي نزول المسيح عيسى بن مريم عليه السلام عباد الله يوم يقول حديثنا عن عيسى عليه السلام أولى العناصر الثانية العنصر الأول عيسى عليه السلام في أفئدة اليهود العنصر الثاني عيسى عليه السلام في أفئدة النصارى العنصر الثالث عيسى في أفئدة المسلمين إخوة الكرام اليهود لعنهم الله يعتقدون أن عيسى عليه السلام ولد الزنا ويتهمون أمه بفاحشة الزنا كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا والله عز وجل أخبرنا بسريته في كتابه فقال تعالى عن اليهود وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما والبهتان العظيم الذي افتراه اليهود على مريم أنهم اتهموها بالزنا والله عز وجل رد عليهم ذلك بين أنهم قد كذبوا فأخبرنا سبحانه في كتابه أن مريم ولدت في بيت النبوة وولدت في بيت العفاف والطهر فقال تعالى إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم لما ودعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيدها بك وذريتها من الشيطان الرجيم وتبين لنا يا عباد الله من كتاب ربنا أن مريم ولدت في بيت النبوة وولدت في بيت العظام والطهر وبين لنا ربنا جل وعلا أن مريم تربت على مائدة الإيمان فقال تعالى فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب وبين لنا ربنا جل وعلا أن مريم قد أمنت بعيسى بأمر من الله ليكون للناس آية فقال تعالى في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ برحمن منك إن كنت بقية قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أنا يكون لي غلام ولم يمتصني بشر ولم أق بقيا قال كذلك كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمر مقضيا فحملته فانتظرت به مكانا خطيا بيننا الله سبحانه وتعالى لنا أن مريم ولدت في بيت الأحرام والطهر وأنها تربت على مائدة الإيمان وكيف عملت بعيسى ابن مريم ردا على الصراعات اليهود على الذين قالوا أن عيسى عليه السلام ولد الزنا ثانيا اليهود عليهم اللعنة الله يعتقدون أنهم الذين قدروا المسيح عيسى بن مريم وطلبوه والله عز وجل اخبرنا بما قالوا فقال الله تعالى وهو يتلى من قائل وقولهم اي اليهود انا قتلنا المسيح عيسى ابن مريم ورسول الله وما قتلوه وما طلبوه ولكن شبه لهم وان الذين طلبوا فيه لم شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يمينا فأرضاه الله إليه وكان الله عزيزا حكيما إن شاء الله أيها الإخوة نتحدث عن البواكب طبعا عقيدة النصارى اليهود وعقيدة المسلمين الطاهرين في اليهود في عيسى إن شاء الله تعالى في الجمعة القادمة وغير القادمة إن شاء الله اللهم افتح لنا أبواب الخير والتيسير الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أم الميامين وأشهد أن لا إله إلا الله الذي إذا أراد لا أراد شيئا أن يقول له كن يقول وأشهد أن محمدا عبد الله ورسوله مصدق بعيسى مريم اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحابته الكرام وعلى أتباعه الأطهار ومن صار على نهجه إلى يوم الدين يا قوم يا رب ọ̀nà ẹ̀nà انا انا rẹ̀ ẹ̀ àbàtà àbìsànàwà yára kí انا انا ní انا انا bẹ̀rẹ̀ inapambana nika dika lenye ni dhuhuru mahdi imamu mahdi ombe baba dika lenye ni ele ni dajjal ombe baba ombe ibida kuma dika lenye Allah muheme zuntu mulika ya mkuliru diye tena kwa jomuli kule yuko ni ambapo ونيانا ناجم أن نتوحد أن من نزول إساء ابن مريم عليهما الصلاة والسلام ọ̀nà mi ọ̀yí mi ọ ní àdébì ìsá bá abẹ́ aláìka is probably referred to by the English word canonic Jesus Christ. àkòrí ka ẹ̀hún àkíndẹ̀ka níbi ìjọba àbẹ́ ọ̀pọ̀ mọ́rí ọ̀nà dáláàrọ̀ òyìn ọ̀nà ẹ̀nà ẹ̀rọ̀pọ̀ mọ́rí ẹ̀dẹ́bọ̀ ọ̀pọ̀ mọ́rí ọ̀nà àgbọ́bọ̀ ọmọ àwọn orí ọmọ ọ̀dọ̀ rẹ̀ àwọn ìmọ̀lẹ́rù ní àwọn olóòwà kò mú ní orí ní ìsìn àkàtẹ́ iná àpọ̀pọ̀ ní ilẹ̀ ọ̀ríkà iná rẹ̀ ní ìgbà ìgbà ló rẹ̀ sá olóòwà ọmọ sẹ́mi àìdíọ́lọ́jì kò mú ní ẹ̀lẹ́rà ní ìgbà sọ́kò mú ní ìdíjọ́dúnà ẹ̀lẹ́rà ní ìgbà náà jesus christ tí ọ̀pọ̀pọ̀ ní sáńkòpọ̀ ní dọ́kúnà ana ìdẹ́ẹ̀lẹ́dọ́kúnlẹ̀ ní ìgbà náà jesus christ ọ̀nàrẹ́ sí yahudi ìjíwù tẹ́lẹ̀ believe them then tẹ́kà sílẹ̀ níbi ìgbà omi ní ayé ìdónà láàkàtà níbi ìgbà ní ayé yàtọ̀ lọ́wọ́ yàtọ̀ rẹ̀ ẹni ẹ̀kọ́ mórí yẹ ìdónà níbi ìgbà ọlọ́ mórí ká ẹ anáwòrúká ẹ anàkóntó mọ́sàn láàrẹ àtẹ́lẹ̀ ìgbà àmì fóònù gbogbo ààrẹ ya ṣe ìmọ̀ ilẹ̀ títí ìkàwókẹ́ anípọ̀lú bàbá anípọ̀lú bàbá ẹnàmì jẹ́mù inú màdé mọ̀ṣà ẹni títí ìyàwó alẹ́ ìlànà lọ àbọ́wà ẹnu pọ̀pọ̀ wà ẹnẹ́bẹ̀ ẹ̀ẹ́nà kẹta sọ́lẹ́bì ìdá anábì gbígbẹ̀ tẹ́lẹ̀ kàínà dínà rọ̀kọ́ yahudi ni olólùmọ̀lù ní gbà ìjíwù àkíyẹ̀ ní inúwẹ̀ ní amẹ́ríkà ẹgbọ́tọ̀ ìfọ́jẹ̀rẹ̀ lẹ́yìn wẹ́gbẹ́gbẹ́rẹ́ àtẹ̀ rẹ̀sù lọ́wọ́ èyí ju ẹ̀kọ́nà lẹ́yìn àìkẹ́ ìnọ̀gbẹ̀sà ẹ̀rù ẹni àti gbọ́gbọ́tọ̀ ìyàbẹ́kọ̀ọ́ إذا لدرنا لنوين من الجيوة من الجيوة التوراة والإنجيل والزبور أما تنبي آية نيكا كيسا أساني تلك إذا لدرنا نوكا النبي إذا وجد da ó lè ẹ̀kọ́ ìfẹ́ ìgbà ìgbà ìgbà máa ń gáà ìfọ́ ọ̀dà bá ń jẹ́ kẹmúrẹ́mú ọ̀jíníẹ̀wò ní ìdìmọ́là kúrẹ́ ẹwọ́lọ́nà ẹwọ́là olókùnkúnná ọ̀gá àgbáríkà ọ̀nà orí kọlọ̀mánìkà àbí lọ́mà jíníẹ̀wò mánìyàn múnáwà dẹ́rẹ̀ múnáwà alága anáàkà ẹ̀sọ́ nẹ́bì ìdáka ìdọ́nà nẹ́bì ìdá kọjọ́ dáwọ̀ akurka ne ya mi ma yadda wuya wuri ɗin da zaune shirar gwamfa o wuri kuma na wasala za a ka yi kirje ya ce gwan an ka amurka yi zuwa ka wani kumfuri ka ìyàwó ni ọmọ alágẹ̀ẹ́ni péré wa ẹ́ àpẹẹrẹ halakakiyanu inana ìfòmúrí ọ̀hànága inana ìfòmúrí ọdí kákàkì gáwà inana ìfòmúrí ẹ̀sìn ẹ̀yẹ́ mi mẹ́rẹ̀ ẹnẹ́yà àbí tòṣọ́nà mi ẹnẹ́yà àbí wáyé àmà ẹni ìmí ìfìrí jésù ìrẹ̀lẹ̀ lọ ẹ̀ẹ́dẹ̀ náà ń yàwọ̀ òmóríta ẹ̀ ọ̀lẹ̀ wọ̀lẹ̀ ìlẹ̀sàbẹ̀ nàrọ̀ لا يمرضن عليهم سوء إلى يوم القيامة لا يبعثن عليهم من يسلمهم سوء إلى يوم القيامة أمري كده هذا أمري والله أنا بأقول لي بسنا إذا بما أقول عليه أقول بقول لك أقول لك أبي زيت وزيت ليلا وين تجيبون ولا جنب توم كاتوا هون وين آه out of Israel, I'm not gonna, oh, 12 million Jews. I ọ̀dẹ́ ni yá ọwá àgbà ilẹ̀ àwọn àbíkọ́ báwọn fẹ́rù ẹ̀kùn gẹ́gùnrin pé èyókù lẹ́ka zẹ̀mìnà wà fẹ́yìn yá àwọn àwọn lẹ́sẹ̀ lórí ilẹ̀ ẹnu àkà àmọ́ wà fẹ́yìn yẹ́ Somebody will find no one disgrace here in Nigeria. Number two, always for calling Ala Maryam Burjana Azima. Àfin ilé ilé àkàrí Mary Mariam ọ̀yẹ́ níbi ìta alayhi salam ka ẹni akọ̀yẹ́ níbi ìta ẹ̀yà àti ìlọ́nà fẹ́rẹ́ rẹ̀ pẹ̀lẹ̀. Àgbọ́wọ̀ ọ̀yìn tó náà ń gbé àrùwá lọ́mọdé. Omori Anna ni ọ̀là lọ́nà Mary. Omori Bọ́nà wọn náà dáàbò rí wa ka ebi dé ìmúdé أنكم كيف تركوا النساء آية 156 عمر بن وسال دعوة الرجاء مريم أنا ما النبي إيسا مريم مدر جيسوس رايت عمر بن وسال إنري يحكمكم أما إنري يحكي أما إنري يحكي أولي البركة أما عمر بن وسال أدوك إذ قالت امرأة عمران أمي مريم أنا بإمرأة عمران أنا ولد عمران عمر كتامة ẹ̀wọ̀n tó mú lọ́rọ̀ ló wà kọjá ní àláwọ̀ ga ààyùn ní ọ̀yí máyà àwẹ́gá ga ilọ́gbẹ̀ ìjà dábàjá kàrọ́bì inú ìnàdọ́gbọ̀ lẹ́gbẹ̀ áfẹ́gbà ní mọ̀hàrọ́rọ̀ omori ma mi nọ́gbọ̀ ma bàúgbà àìsà ìnàdọ̀ ẹ̀wọ́n àti ọ̀pọ̀ ọmọrí mi tó ti bèèrè wọ́n jọ́ ní ìmọ̀lá ọ̀rọ̀ ọ̀nà ọ̀ lọ́rin lọ́ka ẹ̀mí lọ́sọ́pù lẹ́sẹ̀ máa fi bá ti mọ̀hàrọ̀rọ̀ ìdáná ilé lè ka máa ti lórí ìyá tọ́ ọmọrí máa tọ́ màánà máa lábíà àyẹ̀kẹ́kẹ́ lọ́rọ̀ mọ̀hàrọ̀rọ̀ bọ́bá ọ̀nà ìka ìbá àgbàkẹ́ lọ́rọ̀ àmì ọmọ ìkẹ́ òmòrí tẹ̀lẹ̀ ẹ̀ ìjọba ìjọba ìjọba ìjọba وتقبل مني لو أمور نوا accept this accept this from me أمور نوا دورا ما دورا ما كاو أدوا كإنك أنت السميع العليم أموري أنا هم أنا أموري أنا هم من أنا هم أموري داين سبيني لما وضعتها ومن كان وتعالى إن كنت عالم آية نصرت الغيب والتصديق وأنت تعالى وأنت تقول بعد التقوير والتعصيب ومن فلما وضعتها ìjọ́sù yọ̀nà ha ọ̀dá ọmọdé ozi máa bá mọ́ àmá ọ̀nyẹ́ náà rí ozi ndị máa ọ̀nyẹ́ náà rí lórí owó ọrụ yọmọdé sọ́nà ọ̀tàlá ọ̀nà yẹ kùsì sọ́nà máa yọmọdé ìtẹ́nà yọzi ìtẹ́nà láti lọ́zi ẹwọ mẹ́wọ̀ yẹnẹ ẹwọ mẹ́wọ̀ nọrọ àlùbáríkà anáìlú ọmọ àtàlá bára mi yóò di agbọ́rọ̀ ọ̀tọ́nà ọ̀pọ̀rẹ́sì àkídí aláìka ògbómorí ẹ̀lẹ́yìn òbúrọ̀dà lọ́gbọ́nà ìgbésẹ̀ anyákìdá nọ̀pọ̀ àgbọ́nyákìdá anìbọ̀ anìbọ̀ náà ẹ̀sẹ̀ ká ọ́ ó ní igwe ó igwe olé ìjọba bọ́ọ̀dá àbí ìṣíjọba ọ̀rọ̀ lè kábíyà mi ewu yóò mẹ́lẹ́ náà ìṣòro ẹ̀nẹ́wà ìjọba ọmọdún ọ̀dọ́ ọ̀rọ̀ yẹ́sù lójú yẹ́ na wọ́n yá bọ́ǹkà yẹ́ na ẹ̀bà ní ẹ̀bà àkójọ ọ̀rọ̀ yá bọ́ǹkà lẹ́yìn ẹ̀yìn ẹ̀bà fọ́nyẹ̀ na yá bọ́ǹkà lọ́nà kuma don wani yawa onye ne akwọnọrọ ya na nkonye na-eme ebe aka ele m ka ezi tatụrụ ka ezi ọnọrụ ọkụnọ nyere abụkụ kọrọ ne ọnọrụ ya mma ya e na nya mma ya ebe zaka ele m tí zaka ele m ndị oyi wọ ka ezi wale ita zaka kalụza onye ne mariam ma enyo nọrọ annabaya all of them asàkí sorry mariam ni ha abraham ni ìlú ìlú ọ̀nà mi ń dáná jìnà fún wọn rẹ̀ ìtọ́wà náà mi tẹ́ ẹ̀ kí n rí yàn lẹ́nu ààrẹ ìgbẹ̀sọ̀láàmù wọ́n ní ìsànmẹ́ ìjọba mariam lọ́kà mara ẹ̀họ́ ilẹ̀ ha ọ̀nà mariam wọ́n ní ìbò ẹ̀zọ́ ha ka ẹ̀mí ìtumẹ̀ ìfẹ́sẹ̀ rẹ̀ jọ náà ẹ̀ẹ́dẹ̀ká náà ẹ̀ẹ́dẹ̀rẹ̀ İsmet Sözcan'ın evde bütün bağlı. İsmet Sözcan'ın evde bir kolu doğuda şuan. İnni uiduha İsmet izleri bika. Uiduha bika. Maşe umur izleri. Bika. Ev sene ve zurriyataha. Dimra kocana ne var mı? Maalesef umur izleri. Onya abadua evde abadua ya. من الشيطان الرجيم ومن ويوم ما تسير دمنا تسير جنو لما pẹ̀lú àdúrà àdébì ìdá ẹ̀dá ẹ̀dá àtẹ́gbẹ̀lẹ̀ àlẹ́yìn ọ̀sọ̀lọ́pù ọ̀sọ̀lá àbẹ́dẹ̀ ti manhaj anáàfíà ọkùnrin ọ̀rọ̀ tàbí àì àyí tàbí àwọn àti ọ̀nà ká àṣẹ ká yí kọ̀lọ̀ mọ̀dúwà ọ̀ní ọmọdúwà ọ̀ní òtúdá ìjọ ọmọdúwà yìí àjọ òtúdá ìjọ ọmọdúwà yìí ọ̀nà náà tí ó ta maria bá ma iniri ahẹ́fẹ́ bá ma iniri hegboro bá ma iniri anẹ́kẹ́ ohun ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ọmọdé sọ́nà ọ̀tàálà lọ́nà restaurant káàmù sí mariam ma ọ̀bíbà kò sí gbogbo ọ̀rọ̀ ọ̀bíbà kò ọ̀bíbà tóní òjáde kó mo yí lọ́gbọ́n ọ̀dáàlá lọ́ka àbàtàkọ̀bálà àrọ́kùnrin àti ọ̀gbọ́n kásá ọgbọ́n ọ̀dáàlá àdúgbò yànnà lọ́wọ́ ìjọ ọ̀rọ̀ àìsàn ka number one nazar tulaka ma tibatni muharrara ka mara mi nadar mara mi kibo ara yi e mara avau ka uje na ne ka mana kike na wa me do mo ni duwa da ka ki kono na aba so ko no do mo ri men ka odi tere do mo ri tere azabe do no nyan ba wa ambataha nabatan hasana do mo ri ka do en ka hana bata hasana dan Allah tabaraka wa ta'ala rabbaha bi tarbiyatin hasan don mo ní sọdá ẹ̀ka ní gbogbo rákùn ti mariam wakabala ha zakariya dáìka anif zakariya ọdún tí wọ́n kọ́ pa ó ní àmìmá anẹ́bì ní ẹlẹ́ni mọ̀nà tàbí kúrú kúmọ́lá ní mọ̀nà ọ̀làbí lè ní ọ̀nà méjèèjì níka èrò ẹ̀dá àjúlọ nẹ̀ ọ̀nà méjèèjì ìjà bẹ́ẹ̀kù ní ẹ̀rọ àbálàkẹ́ nẹ̀ alókù pínlẹ̀ mẹ́kùrà ọ̀nà méjèèjì ẹ̀má pè ọ̀pára lókùnrin pọ́n lọ́la dáàbẹ̀ ìjọba ìjọ àbọ́yà bẹ́ àtọ̀ yóò kú náà lẹ́nu dáàbẹ̀ ní dọ́ọ̀lá sí kálọ̀ mọ́ni lẹ́nu kala muna da su kirta da kwaro sabin kala muna da kirta da zai yi da ya na da kirta da kala muna da kirta da na ka ẹlú kala muna da kirta da yi kala muna kala kala mu of education kala mu of learning kala mu tabiri ẹlú kala mu ìṣòro يعني المنظمة بإذن الله da nabi zakariya kan nabi kalaman nan a bẹ́ẹ̀ ní dọ́là kó kalaman nan dáma ń dáàbá ni dáma ń kọ́ ọ́rù lọ́rù àti dáma ń yọ káánà mú mi lọ́dà ìjẹ́ àwúrẹ̀ wẹ́rù kalaman ọ̀rọ̀ kalaman náà ọ̀rọ̀ wọn lè bá ọ̀nì ẹ̀ tẹ̀sẹ̀ kalamu anabi zakariya ọ̀dìn hẹ́rẹ̀ tẹ̀ka anabi zakariya àti ìkọ̀ọ̀bá ẹgbẹ́ sọ̀rọ̀ sí ìjẹ́ dáàbá the bashom bada hayom anaika ịzọ àǹtẹ̀tẹ̀ náà ẹ̀yìn náà gbogbo ẹ̀lọ ọ̀tọ̀ daga ẹni ń jọ ní zakaria sọláwọ́ lẹ́kùn ọ̀rẹ́ náà áwùdá yìí sórí that rẹ̀ tẹ̀ mariam alaihi salam is ìzọ́dà yá dọ́ọ̀lá ẹ̀nà dáìka ẹ̀kẹ́kẹ́ ní mẹ́rìàmà mẹ́rìàmà mẹ́túrùmọ́ náà wà lẹ́gbẹ̀ẹ́ lọ wẹ́jẹ̀dá ìdá àrùkọ̀ pẹ̀lú ìdúkà àìyíjọ́ rẹ̀ máa yẹ aláìkòrí mi yọ sẹ́fẹ́ ìjọ́ rẹ̀ lè mi ọ̀rẹ́ká anẹ́bẹ̀kẹ̀rí àwọn ní mẹ́rìàmà kọ́nà lálámá inú mẹ́rẹ̀ ẹ̀rẹ́ka ẹ̀tútù wọn ni sọ́yẹ̀ náwọ́ inú wọn lè fò ní ìtọ̀ àti ẹ̀tútù wọn ni sọ́yẹ̀ náà ìka inú wọn a yẹ́ ẹ̀jì náà rẹ̀ lórí fòlé ìgbà ọ̀yá bèèrè ọ̀rẹ́ náà inú wọn a jẹ́ ìdíjẹ́ náà ìka inú wọn a yẹ ọ̀nà ìjọ ìsinú mẹ́rin lọ anẹ́sẹ̀kẹ́yà ààrẹ ìsẹ̀lá kọ́ọ̀dà kan yẹ́ mẹ́rin ẹ̀mù anìyàn láti máa là máa yẹ́ الأعمال الصغار مريم عليه السلام عليها السلام قالت هو من عند الله نقلوهن ونقلوهن وقلنا أتبع يا وليه لا تعلم من الله يرزق ما يشاء من غير حساب ọlọ́rin subhanahu wa ta'ala ọ̀nà àmájìkí yóò lọ́lẹ̀ èdè ọ̀nà àmájìkí ọ̀yẹ́jọ́lá òríwẹ̀lá òwọ́nọ́lá láàrínlá òmúnà ẹ̀yìn bẹ̀rẹ̀ ìdáà ẹ̀yìn tàbí ẹ̀sẹ̀ náàrù kàrí mílẹ̀tún ẹ̀sẹ̀ náàrù kàrí náà òmúrùn ọ̀dáàlá àti ìlúwà níta òmúrùn ọ̀dáàlá ó jẹ́ ìlúwà rẹ̀ ó jẹ́ àìlúwà rẹ̀ anáà mọ́rin láti àìsẹ̀ náà ẹ̀lú wà náà ẹ̀kẹ́ in Ife Mariam. And the AUA, AUA, ina abu ono mori kiye te, AUA, hone ele asawra bayan, abi zabura bayan, asawra bayan, anan yure na he. Old Testament. Zabura bayan, never bàtí any Psalms and Proverbs in ní Bible. Àbùkì ìjìlá one ɛne ahemni gyesa ɔma ɔyɛ asabuwa na ɔno mo tiɛ sɛ enyiwe anama ne nye ɛdɛ ɛka ne ɛmaria as distant as this ni a Only for man, it is Any. Now, that's what it they can't depend Mariam like So, ah, Sunita, Anna, if you do it, oh, I'm going to nail down. Donc, bien, comment la mort mother of God. Mary, mother of God. Any, if anything, Mariam, who knew Quran. Wẹ́rẹ́ mọ́ ìjọ ọ̀yí Mariam ọmọdúwà, Mariam àmẹ́má, Mariam àmẹ́fà sílẹ̀ sọ́nìní. Ọmọdúwà lọ́rọ̀ àdọ́rà tó rẹ̀. Da èjì Mariam ìjọ́ ti mìí jẹ́ díjẹ́ àdìbì ìdá. omi ọ̀rí àti ẹ̀yà lẹ́nẹ̀ omi àbánihànyẹ́ka ògbórí ṣùgbọ́n ọ̀tàlá òlọ́lọ́dọ̀ ìmẹ̀rẹ́ yá omi ní ìgbòdáná mẹ́rẹ̀dẹ̀ ìrẹ́ omi ló ti sẹ́ǹtẹ̀ nílẹ̀ mẹ́rẹ̀ ògbórí ṣùgbọ́n ọ̀tàlá dáàkà ẹ̀ka wọ́n tó ń tó ti dábì máyà Aya nínú ìfọwọ̀kàbóyà rán, pẹ̀lẹ̀ ní Súrọ̀tù Máríà, Surah Maryam, one Quran, the chapter of Mary, Surah Maryam. Anyway, in a good including Injila, and I go back to Bible. And one in Bible, any chapter, I'm not the Catholic, this is chapter of Maryam, any, any chapter of Mary, Quran of Nathan on your like this. But Islam and ah, the true picture, the true position of things, and I have recorded by history. Buhari bá ti fẹ́ lere the gospel of honor, gospel of the ball, gospel of the blue, the gospel of this, and I need the gospel of Mary in the whole Bible. Àmọ́ a ní Kúrọ́ náà ní Sura to Mariam, Sura Dr. Amẹ́kẹ́, èdè ìdíje Sàmúhàn, ọ̀nà ẹ̀mí ìdá, àlẹ́ ìdúmọ̀sọ̀lá, ìwọ̀sọ̀lá. Ẹni Sura to Mariam, the chapter of Mary in the Quran, wàá jọ ohun àyàfi bíi kwanan na ya sarkubi amma a gobe idan yin daga ina yi sanar ɗaya da kofar da bi bayan da yawa ba a kwan ma da kwanan da kama wata da kwanan ya sarkubi umar sana wata akwai kundin fitar da mariya da da zabala min ahliha makamin shafiya umar ka ka an zana ka kalafitar ina ne maria ka inú mọ́ náà ìfì mọ́yà ọ̀kà fòólè ìjẹ́bọ̀lọ́tún náà léha ọ̀kà náà ní azan dáwọn náà ní mìíràn dáwọn àtẹ́ magana ṣẹ̀fíà dọ́mù wúwo lọ dọ́nà òdé ní ìsì ọ̀nàbẹ̀ inú mọ́ ní mariam ti mú wúwo lọ́yà àmàhẹ̀kẹ̀ èyí ní jerusalem dọ́ni bẹ́ẹ̀ ɛdɛ adzutɔ bɛ eyɔnɔ lɔni yɔnɔ lɛ ɛgbɛklɛ lɛ enuwɔni mariam sinamulɔ dɔsi yɛrɛ anibi ɔdanibi sinamulɔ فاتخذ من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشر سويا إذا أنا يا جن أنا في الملو آه ده ده كده إذا onye n'ọnọrọ ịma n'ure ya ọda wa mmanụ n'obi ya na-adama ya dama ya ọnọrọ wọn n'ahụrụ ya ẹnọ wọn na ọnọrọ omi lọla àwọn ọmọ ya raka a ọrẹ mkpọrọ ọnọrọ gbogbo na ẹnọ wọn أما أنه لا أمر صدع قال إني أعوذ بالرحمن منك إن كنت تقيا ما كنت لأخذ مريد كنت لأخذ أمر ما جعل وعيك وأنا مخذ مريد وعيك وأنا مخذ مريد وأخذ مريد قال أبوك ملائكة جبريل أنا من أريها ملائكة جبريل إنما أنا رسول ربك uduwatu udo mulile nemevondu udo mulile li ahaba laki gulama zakiya ka majenu bebao enu bi aizonu muli haba meo anaika ozi ojú ọ̀bẹ̀ náà ìka zakiya ojú ọ̀nà sánàkó ojú kúnkúmi ojú ọ̀nà ìkò mórí ọ̀fẹ́ ẹwà ìtàkùtàn mẹ́ìlá ọ̀nà wà níbi ìjà àwọn ìjọba ọmọ̀mẹ̀ gbogbo jamamoji wàlámiyàn sọ́tù bájá wàlámiyàn sọ́tù bájá ọlọ́rọ̀ ẹ̀kùnlọ́rọ̀ ìyá ẹ̀kùnlọ́rọ̀ ìyá gbogbo ọmọdé wàlám àkùbàkìyà ọlọ́làdí akọmọjọ mẹ́rin náà lórí ojú ẹ̀rọ kánì nàbọ́ wà wàlám àkùbàkìyà bí mẹ́wàá ṣe wòlú bí mẹ́wàá bẹ̀rẹ̀ ọmọ ìwọ́n ti sọmọ fún ní ọlá ní màlẹ́ ìṣẹ́jú ìfẹ́fẹ́ záàlìkì ilẹ̀ ní àkàndà ìyàwó ọ̀gá kẹzáàlìkì wẹ́ẹ̀rẹ̀ ọmọ ìfẹ́fẹ́ nìyàwó wẹ́ẹ̀rẹ̀ wọ̀nyẹ̀ Omori kàkà àwùta ọ̀rọ̀ ẹni wọ́n yìí, ìjádọ̀ ẹ̀rọ àmójú, ayẹ́wò ẹ̀kọ́ ọ̀rọ̀, ọmọ ọ̀nà ọ̀rọ̀ ẹ̀rọ àkáyà. Muhammad is your son. Allah is your son. It's very simple. إلهنا روح من المتمرد أولي أقوبة ولنجعله آية للناس يوجد وما دوري ما ينسيابه دوري ميراكل ما ينسيابه إيجب الأفراد نجد للمكا ما وصف للإشارات يا أجلاني والله أما àlẹ́yìn ọ̀rọ̀ anáfẹ́yìn rẹ̀ lọ́ọ̀rí táìsì ìyàbẹ̀ lọ́ọ̀rí ka ọ̀rẹ́ ọkàtí òmòrí òmòrí àkàtàtàtà ìjá ọ̀rẹ́ rọ̀rọ̀ mẹ́rin nínú lọ́ọ̀rẹ́ ayámbà fún òmòrí ìpánà ọ̀rọ̀ àrà wọ̀dẹ́lẹ̀ àmàrà ọ̀rẹ́ lọ́ọ̀kọ́ ويبقى أخوان فوضوك لكل سواهم منك فحملت دون لكم به مكان قطيع مريم أجمع جيب سواهم من جزاك وكان نحن بعيدا عن أهله وبعيدا عن وجوهنا وبعيدا عن الوزراء lọ́sọ̀rọ̀ kánà nọ̀lẹ́lá ìlànàlẹ́ kọ́ọ̀lọ́ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀tọ́ kan pé ìdánilẹ́ ẹ̀wọ́n ní ìgbọ́lá túlé sẹ́kùrọ̀ náà ká àmìrà náà ká àmà ما كان أبوك امرأة سوء وما كانت أمك بقية أكاو أبو الدنيا أنيا وأبو الدنيا إنما تكون هناك دعوة insha Allah ta'ala gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ní tó ti bọ̀ ọ̀rọ̀ àmọ́ ilé ìjọba àwọn òṣìṣẹ́ àmọ̀pá ní ìgbà ọ̀nà ìgbà ọ̀nà náà lọ́wọ́ owó ìgbọ̀nà wọ̀ tààlà gbọ́nà mẹ́rin ka ara ní ìgbẹ̀mẹ́ta àdáná ara ìgbà àdáríkà àmọ̀pọ̀ ọ̀nà ọ̀nà dákùn àwọn kúndínwọ̀n lẹ́gbẹ̀ẹ́ àdáná lọ́rin ní àjẹ́bẹ̀ ọ̀rẹ́ àdáhàmì tó mú fún ọ̀gá lẹ́gbẹ̀ ọ̀rẹ́kùn àárín ọ̀nà ìṣẹ́lẹ̀ lẹ́nu ìjọba ẹ̀rẹ́ tó rẹ̀ sí mọ̀ ẹ̀mẹ̀ ọ̀rẹ́ ọ̀nà ìjọ ọdún ní ọ̀nà ọ̀rẹ́ ìrìn àti àdébà ọ̀dàdà ọ̀nà ọ̀nàdà ẹ̀rẹ̀ ọ̀nà yíyan ìdí nàdàdà àwọn ọ̀nà ìjọba ìjọba ìjọba báwọn mẹ́rin ẹ̀wọ̀n ọ̀hún yàtọ̀ ọ̀nà dómúrí ìsúná lẹ́sẹ̀ ìtàlẹ́yìn náà ìgbọ́ ọ̀hún ọ̀hún yàtọ̀ dómúrí ìgbọ́ ọ̀tá ọ̀nà dómúrí ìsúná ọ̀tá dómúrí ìsúná ọ̀tá alìmọ́n iná mẹ́sọ̀lẹ̀ ìta ìta mẹ́rin mẹ́sọ̀lẹ̀ àdá ọ̀làkọ̀ọ́ mi jùlọ ọ̀tún mọ̀kànlá lálẹ́ tó fà yà ọmọ ìfọ̀nà wọ̀tàlá ọkọ̀ ìfọ̀nà fúrandẹ́sì ìta bóyá wọ́n fúrandẹ́sì àdá kọlọ́kọ̀ọ́ mi jùlọ àníbi àdá wọn náà tó wọlé ثم قال له جمهور يا موسى قم يعجوز فكان كما اراد قم فيقول بها القوه من كنت به Kalam ti sasọ, ọ̀gbìn ti ń kó lọ. Àbá ní ìgbàdàn mẹ́rin, ọ̀pọ̀ ìtàn àná ọlọ́kùnrin fún ẹ̀mí ìgbà àwọn ọ̀rẹ́ ìmọ̀ ẹ̀rọ ọ̀rọ̀ mọ̀lẹ́ ìta òmùlẹ̀ ọ̀gá ọ̀gá ọ̀gá alẹ́bí ìgbà wẹ̀ wọ̀ táyà mẹ́mẹ́ mímì wọ̀ táyà mẹ́mẹ́ mímì alẹ́bí ìgbà ìdè wọ́n ọ̀dọ̀ mi wọ́n lè gbà wọ́n wọ́n bá ẹ̀mú ìgbà wọ́n ọmọ ìgbà ẹ̀wọ́n yẹn wọ́n yóò àlẹ́ ìgbà bá wọn lọ ọ̀rọ̀ púpọ̀ láàrin bàbá ojú mú ní àrin bàbá má yà fún ọlọ́wọ́ tó mú ìlànà máa wọ́n ní ìdára àkákọ́ mọ́ òun ní àkákọ́ má yà fún ẹ̀sẹ̀ ìkàjọ lókàní àwọn ìwákọ̀ kàjọ mú ní ọ̀kàjọ wàhálà ìṣàlélá ọ̀tún máa ń lọ́wọ́ táwọn ọ̀rẹ́ gbogbo ìdánwò ní ìfọ̀sọ́lọ́ ìfẹ̀lẹ̀ Bọ́lá mú ní àtẹ́lọ́ ìfẹ̀lẹ̀. Máríà Mariam banapa tẹ̀lẹ̀tú ìmáà tẹ̀lẹ̀tú ọ̀yẹ́dà kuma dọ́wọ́lá ẹkùnrin náà jẹ́ àmì orí ọ̀yẹ́dìbò yìí iléeṣẹ́ ọmọ ìyẹ̀kú ti iléeṣẹ́ iléeṣẹ́ ọ̀nà àfẹ́lára ètò ìkọ ẹni kàkọ̀já náà ọ̀nà ọ̀pàá ọ̀rọ̀ àkéjì àbúkì ní ègéjì iná níbi ìdá ọlùká ọ̀nà ìwà ọ̀rọ̀ ọ̀nà ìdá dẹnu wọ́n dẹnu kọ́ ẹ̀bà jẹ́ dẹnu kọ́ ọ̀rọ̀ jẹ́ ọmọ ìgbẹ́ lómórí àká ọgbọ́n tó ń bọ̀ indigenous movement ṣe ọ̀rọ̀ lóhun kò náà na àbáríkà ọlú ìkúndì na kàkà iná pàtàkì ìjọsí ká ìyàwó ìgbìyànjú clark ká ìyàwó nígbìyàn alọ́dínwó ìdán mọ́lá ìdán ìdán mẹ́rin ká ìyàwó rọ̀ṣọ́lùmọ́ ìdán amẹ́ka messenger omori ọ̀rọ̀ ọ̀rọ̀ omori ọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ lóhun ẹ̀nẹ́ wọ wà máa bọ́lá fún wò ẹ̀nẹ́ kòtùbà ẹ̀nẹ́ kòẹ̀bàjẹ́ wà láti ṣúgbé aláwọ̀ àmà òmórí wọnámíkà ọ̀pẹ́ẹ̀tọ̀ dẹ̀ olúkùlà ìka nẹ́bí ìjá ẹ̀nà rẹ̀ àbáyé ní sọ́tọ̀ ọ̀lẹ̀mọ̀ràn lẹ́sọ̀kọ́ nípa فلما أهز عيسى منهم الكفر قال من أنصاري إلى الله ẹ̀jẹ̀ ṣe bí dá ẹ̀jẹ̀ àà ah, àkàmọ́ àlẹ́ nọ́ọ̀sẹ̀ mú ọ̀nà òṣìṣẹ́ ẹ̀wọ̀ àmì yọ̀kọ̀ ẹ̀nà àmọ̀kò mọ́ ẹ̀nà àmọ̀kò mọ́ ẹ̀ yóò yọ lọ́kù mọ́ nọ lóhun ìgbọ́ nọ káàdì lọ́sẹ̀ àjẹrí àgbègbè dá lójú gbọ́dọ̀ nọ ánìké sẹ́yìn àwọn ilé ìrọ́jọ́ mọ́ wà ní ọ̀rọ̀ sallallahu alaihi wasallam ìjà mi ti ra ọrùn mọ́ta dáàbò mọ̀dínà dáàbò àná sẹ́yìn àwọn ilé ibùn abẹ́sọ́lì rọ́jọ́ lọ́wọ́ ánù lọ́dọ̀ ọ̀nà àbúfẹ́fẹ́ inú bẹ́ẹ̀ dáàdé aná ìgbẹ̀lẹ́ lẹ́lẹ́ àti ìṣúná náà bá wọ́ ilé síbẹ̀ dáàdé bẹ́ẹ̀ sẹ́yìn àwọn ilé lọ́jọ́ tó ń tó mú ní ìgbòho bẹ́ẹ̀ lẹ́yìn èyí ìgbò tó ń tó mú ní ìgbòho jáde oúnjẹ tó mú ní ọ̀tọ̀ náà náà ẹ̀jẹ̀ rẹ̀ tẹ̀lé wọ́ á lẹ́kà àwọn ánìbìsẹ̀ mẹ́ta kàmán àǹtọ́rì ìlọ́lọ́ kuma mi na nga wuli ba annabi da awa wa hele in ka da rama kayo to ni da aware ma ba hele on ro e do mi ji le do wa mi ne an na on mi ala ka do ne on mi ji le do mi ne do no no do do di do wa di do ko re ko النبي ذاك من انصار الله قالوا نحن أنصار الله آمنا واشهد بأننا مسلمون يا لو يا لن وليس في الرعاية أما لذلك بأن مسيحيين لا لا لأن مسلمون àwọn ọ̀sán tó ní ìjà òṣàmọ́lẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ọ̀dẹ́ta lórí ìrìnkẹ̀ ìbú sí ìbí àkókò mọ́lẹ́mọ́lẹ́ àdà lọ́rọ̀ ẹ̀ta ilé ìròyìn àrẹ̀ mùsùlùmí فهو إمام المسلمين من قبل وفي هذا Omoyin bana ya bar na maka inu wani fara kibora da hauka musulmi. Ala ta jira ni to lokacin da bi zuwa hele. Delo ona so da ruya Yahuda dewo. Deko fa deko ne. Ojúbọ̀ ni ẹ̀ta mẹ́jẹ ọ̀jẹ̀lẹ̀sẹ̀. Ajílẹ̀ ẹ̀kọ́ gbogbo ẹ̀jẹ̀ àlẹ́kọ́ àjẹ́ ìrìnlẹ̀ ló wà nínú. Ó gbogbo àwọn ọ̀jẹ̀lẹ̀kọ́ àjẹ́ Therefore, in the right way, Allah will live with that. Àwọn ẹ̀rọ àwọn ọ̀gbìn ìgbìn kan. Good Friday àwọn ọ̀gbìn. Táwọn ọ̀gbìn. Tó ló ń bí bad Friday. Wọ́n ṣe good.

John is too too good for it. ما ما ما قررت الفيديو في حاجة أو هكذا أما الفيديو إذا من إذا أودي أكن وحلا أن يبديك أرزاق أرزاق مثل جوجل يسوع أن يبديك أن أعرف ما له àdábà àwọn àjẹ́ ní kìtọ́ ẹ̀là ìlọ́lẹ̀ kùnyà ọ̀rọ̀ rẹ̀ sí kùnyà náà rẹ̀ sí àpọ̀lọ́wọ́ ẹni oúnjẹ ńlá lẹ́yìn tí ló nàbí òun ẹ̀là ìlọ́lẹ̀ ilẹ̀ ìtọ́nà ní kìtọ́ àkẹ́ẹ̀lọ́wọ́ Gbọ́n mẹ́rin, lọ́jọ́ ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ tó mú ìṣẹ́kúdọ́lá ẹgbẹ̀rẹ̀ òmòlìdá wà máa gbọ́dọ̀ lù ẹ̀nẹ́ wọ wà máa gbọ́dọ̀ lù ẹ̀nẹ́ ẹ̀kọ́ ẹ̀bà tí ẹ̀nẹ́ ìkòrò bá ẹ̀ wọ́n láti ju ti adága àmà àbísára kùnà wọ òmòlìdá ọ̀nà mẹ́ ẹ̀lẹ́lẹ́ ẹ̀lẹ́ àkùnà ọ̀nà ọ̀nà bẹ̀kẹ́ ẹ̀lẹ́ ọ̀nà mọ̀ ní ọ̀nà ìgbìyànjẹ́ ọ̀nà dẹ́kọ̀rọ̀ tó ẹ̀lẹ́ àjẹ́ ga ẹni ọ̀nà kùnà tó ẹ̀ That is the way, that is the, the cross, the dream. And honoring the origin, the source of the Christian belief. Where the people of the world are Christian. And then, because while that happened, any Bible that has eh, Jesus, Jesus, celebration by him. Look at the greatest sign of only Jesus. Oh, sorry, the sign of the Jonah. And the sign of Jonah. The sign of Jonah, oh, sorry. I can let you use the Jonah. When you can let you use the word, that is proud of. Don't you have a corona hand? Never, the Don't worry, the baby. Then, then, you go back home and wait. Then Lord is still for three days and three nights. So if you do finance, greater finance, or we can, honestly, Jonah was spending three days and three nights in the belly of the fish. That is how the Son of Man, anyone on the Son of Man, has Bible. I'm not putting it out of context. I'm not in the Bible to let go. So how the Son of Man is going to spend three days and three nights in the belly of the earth. That is our one. Number 10, three days and three nights in the and according to Bible, this is greatest sign of Jesus. And Jesus was aware of the greatest sign of Jesus. So greatest sign not the way it is, how can you sign that one? Àwọn àníbàjì, ewé àwọn àti kúrò àwọn ẹgbẹ́ ìdáàkú ní ìsìlámù ọ̀rọ̀ yẹ́wọ́ra. Àwọn ọ̀nà ìdí, lójú ọ̀nà ìdí, one day. I don't have time, three days, three nights ilé bẹ́lẹ̀ òbí ẹ̀ẹ́sì àtọ́ntàwọ́sán ìfíde sí náà ilé bẹ́lẹ̀ òbí àwọn Friday the one day go around Friday to Saturday ọ hàrí àwọn ọ̀rọ̀ one day one night ẹkù ìtọ́sílọ́ mọ́ta ya two days one night ẹ̀hẹ́ Saturday to Sunday ya Eh? Today, tonight. Uh-huh. So, turn down what I am. Eh? Today, tonight, so, ever. Happy Christmas, and now, I'm going to tell you. So, all that time, you let the sense of wisdom. Don't want to set the victory. So, I don't think God will affect us. Bye, báyìí arithmetic miscalculation ana yana da yin to don wani misali calculation wani wani ba how many nights, how many in the belly of the beast or belly of the animal. I'm not I with you. I'm people who in the they of to die. Or come and live وما قتلوه وما ضربوه ولكن شبه له جملة وإن الذين اختلفوا فيه أبنك أرجعي أرجعي إلى نبي سنون دارو بلوان إلى نمولك لابن شك منه and even only nothing more than conjecture they are following conjecture وإن البنات get the America have been paid and not only paid sense of history is our calculation from the Bible, not from the Quran. Omariki mala humbihi min elmi. Abenne mana kan. Eji kunyara ni anani knowledge of it. Because anabi is on the arm besuwa, arm and don't worry. Ka ọ̀wàrí mọ́bìnrin àwọn ọ̀rẹ́ ilé ìtúdá yíwẹ̀ náà tí ó tẹ́jọ yìí gbọ́nà lọ́jọ́ ní ìsìnkú ọ̀dájú ọ̀rẹ́. أنا أنا مستقبل أنا أبو أبو آه. أنا أبو أبو أنا بجاء كأنه أنا أبو أبو أبو أنا أبو أمر بكام وقتنا لمن ما له به من علم أني كنا من أنا كنولي إلا تباع الخمس أني كنت كنت كنت كنت كنت كنت كنت كنت كنت تغني الألحن أنت نضع الدولة قال مروك ليس ألحن ويقول أهل أعبيه من جدا أموري يقعان ايه أموري يقعان ليه لكنه حالة جدا يجزل أحرام السلام وأنت أجزل صلى دعي القرآن أما وأسأل That the process according to according to Paul, according to according to Quran is sorry. Quran according to Allah. The Valerie is the Quran. Quran is not done according to what Rasulullah. Ilé náà wọ́n yọ pẹ́lú according to Rasulullah yẹ́ ti hàbí tó kúrò sùn yẹ́ Quran And I am it. So Quran don't be seen on it. Very clear. Don't be well, my father, don't be a king now. omori ko clear ẹ̀mẹ́wọ̀ balùwẹ̀ laifi annabi isa mun nan fiye kwata don yi shawar gidan an rubar wa kama allahu azizan hakima wa kama allahu azizan hakima a kuku murin the almighty hakima the almighty umar zama yi wale ka inu quran azizan hakima o ka tó umori ìbámá bala wọ fúnra rẹ o ka tó lọ rẹ ẹnyẹrọ ẹjẹ àwọn ọmọ ẹgbẹ bayan àlàó mori ọgbẹ an kan daidai da hukumun ya wuka kuma baya muna koko tilukun mutum abin na sai da yi muna wuce yawa abin na kai ku mutu muna wuce stoye ya zama kai ku mutu ko rori ne amma zan yi na ruka abin na ko mutu da ọgbọ islam àyíndẹ́mí islam wàláhì islam bí nù kọ́ lídà ilẹ̀ ayọ́ mùsùlùmí wàláhì islam kò pẹ̀tọ́rì mẹ́ta láti láàmì islam islam ní kájá fún àwọn amẹ́rẹ́kẹ́mẹ́ náà islam ẹ̀ islam àti àbílọ̀ ọ̀rọ̀ ó ilẹ̀ ìdáná islam jẹ́ ní london in britain uk as a whole islam bana fọ́nká dé ìdí ẹ̀ ọmọdé al-aziz and hakim ọmọdé náà ọmọ kan kátà láì fẹ́ ọmọ ní ya. ẹ̀ ana àmìká ó kátó mú ilé ẹ̀jẹ̀lá ìlú náà Àkídì Yahudi ìní Ìsáàkà, Ana Wùdímáyà, Aléjì Màṣọ́lá Ọ̀tọ̀lá, Ìṣàlọ́ Ọ̀tọ̀lá, ọ̀tọ́lá rẹ̀, ìwà ìrìnlẹ̀ àkíjì àwọn obìnrin lọ́ta ní àtàrà nínú ọ̀gbà iná ní ìgbà ọ̀dá nàìjíríà ti tó kọ́ ọmọ ní olóòrùn ìṣẹ́ àkókò ìrìnlẹ̀ ìgbàmọ́lọ́ àyàtọ̀lọ̀ kuma ọmọ náà rẹ̀ àti ẹ̀jẹ̀ sí nínú pé àmá ìpínlẹ̀ ìtura ọmọ rẹ̀ kúrẹ̀kúrẹ̀ anáàtúkà ẹ̀hà bàtà ìmọ̀lẹ́ ọkọ̀ gbogbo ewu ọ̀pọ̀ nínú gbogbo náwọ́ ọ̀nyá ìmúnà ọ̀gáwà ọ̀gáwà ìyẹnà ọ̀rẹ́ bí ìdí ẹ̀sì ẹ̀mìjọ́ ẹ̀ múnà okùn tí ìnáwó ẹ̀gbàwà ètè àyẹ̀rẹ̀ ọ̀rẹ́ náwọ́ gbúwà sí péjẹ́ ìrọ̀lọ́tún ẹ̀ lọ́mọdúnkùnà àwùlẹ́sẹ̀ bàárìn وارزقنا بنات بارا برحمتك يا ارحم الراحمين اللهم أقم فساد قلوبنا اللهم أقم فساد قلوبنا اللهم اجمعنا على الهدى والحق يا أرحم الراحمين اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمنكدين وأذل الشرك والمشركين وأذل الكفرة والكافرين وأذل النفاق والمنافقين وأذل الفساد والمفسدين إنك على كل شيء قدير فإنه لا حول ولا قوة إلا بك يا الله اللهم فك أسر المسرورين من المسلمين اللهم فك أسر المسرورين من المسلمين اللهم فك أسر المغفورين من المسلمين اللهم كنت أسرى المغفورين من المسلمين إنك على كل شيء قدير اللهم أرنا الأجائب قدرتك في جميع الكفار ومن والاهم وفي المنافقين ومن ما زرعهم وفي الشيوعيين ومن شايعهم وفي جميع المحبرات ومن تابعهم وفي جميع السياسيين ومن ناظرهم اللهم أرنا الأجائب كلها فيهم اللهم فك عصرنا اللهم فك عصرنا اللهم انصر عوراتنا وآمن رواتنا اللهم انصر عوراتنا وآمن رواتنا اللهم انصر عوراتنا وآمن رواتنا بعضنا اللهم احفظنا علينا ما قلنا عونك عونك يا الله عونك عونك يا الله على كل المتكبرين اللهم أرنا الأجائب قدرتك على كل المتكبرين الجبارين اللهم أرنا الأجائب قدرتك اللهم زلزلهم تذليلا اللهم دمر قواتهم الله اللهم دمرهم تدميرا اللهم إنهم يجتمعون اللهم شتت شملهم اللهم فرق جمعهم اللهم فرق جمعهم اللهم زلزل تحت أقدامهم اللهم زلزل تحت أقدامهم اللهم دمرهم تدميرا اللهم اجعل كيدهم في تدميرهم اللهم اجعل كل تدميرهم تدميرا عليهم اللهم دمرهم بقوتك اللهم إنهم طلع طلع صار ليل الظالمين صار ليل المخبرات صار ليل هؤلاء الكبار اللهم دمر تهام اللهم دمرهم تدميرا اللهم دمرهم اينما كانوا ولو كانوا في جنود المسلمين اللهم علم قوتك فيهم اللهم علم الأجائب وقدرتك عليهم اللهم تضلهم تنزيلا اللهم انا نسألك ونتوسل إليك بدعاء الصالحين ونتوسل إليك بالدعاء السليم منها ونتوسل إليك بأسمائك الحسنى وصفاتك العلى اللهم سمعهم تسجيلا اللهم أرنا فيهم يوما أسودا كيوم فرعون وهامان وقارون وأبي بن وأمية بن عبد الفضل اللهم دبرهم اللهم دبرهم اللهم اجعلهم نسيا مرضيا اللهم اجعلهم نسيا مرضيا إنك على كل شيء قدير يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم انقذنا يا مجيد لا حول لنا ولا قوة إلا بك يا الله إن هؤلاء قد يريد أنهم على كل صعقة الله قدرنا صعقة الله قدير كل شيء قدير يا ذا الجلال يا رب العالمين يا ناصر المؤمنين يا ناصر الصالحين يا ولي الصالحين اللهم اللهم يا مستمد الأسباب اللهم يا مستمد الأسباب ويا مركز الأبواب ويا راجع الأجاب المكرمين رحمن الدنيا والآخرة ورحمهما أنت ترحمها وارحمنا برحمتك تؤمنا بها الرحمة مزروعة اللهم فارحمنا برحمة تؤمنا بها الرحمة مزروعة اللهم أنت الرحمن الرحيم وارحمنا برحمة تؤمنا بها الرحمة مزروعة إنك ولي الصالحين إنك على كل شيء قدير ومن وبالإجابة يزيد ومن تبعهم بإحسان إلى يوم الدين يا هل يقرب برحمتك يا اللهم اصلح حاجاتنا برحمتك يا أرحم الراحمين سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أستغفرك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 الضالين إن مثل إيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون فمن هاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندعو أبناءنا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر غير المغضوب عليهم وتنشق الأرض وتنشق الأرض وتهر الجبال حتى أن للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا قل هو الله أحد الله الصمد لم يلد Allah أعدائنا اللهم استر عوراتنا وآمن روحاتنا اللهم اطر عوراتنا وآمن روحاتنا يا حي يا قيوم برحمتك نستغيث واصلح لنا شؤوننا كلها ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا أرحم الراحمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد ما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد العزيز آمين الله أكبر